وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وأنا بعوض أتدى أبو هريرة رضي الله عنه أتدى النبي صلى الله عليه وسلم أو يوم القيامة wọ́n ní gbogbo ọmọ dábàá bí láyé ń pè lánà bí wọn lórí àdámà pípé wọn jẹ mùsùlùm ṣùgbọ́n bàbá àtìyá ọmọ àwọn ni máa ń sọ ọmọ adẹlẹ́sìn Yahudi tàbí kàn sọ adẹlẹ́sìn Nasara tàbí kàn sọ adẹlẹ́sìn Májúsì النبي صلى الله عليه وسلم في أخوتي كان لله أنا جزا في أخوتا تسمع بما تسمع بما yóò dúró dọ́gba yóò wà lálàáfíà àwọn ọmọ òní jáde láàrọ̀ ṣùgbọ́n ìyá wọn òun náà ni ó gbé wọn gba ibi tí wọ́n padà ti rọ́ lẹ́sẹ̀ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn òbí àwọn èèyàn ni wọ́n jẹ́ sáwọn ọmọ wọn nípa títí ọmọ lọ́nà lẹ́yìn ìgbà tó lu àdìpọ̀ ọmọ ọmọ rẹ̀. wọ́n ní kí ló dé wọ́n ti túmọ̀ olùmọ̀ olóde yóò lọ́dọ̀ àrùn tó tọrọ pé gbogbo ọmọ ọ̀la bí lórí àdámà pé yóò jẹ mùsùlùmí kí ló dé ká ti túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀. wọ́n ní tó fa ní pípẹ́ bá wọ̀ wọ̀ ẹgbẹ́ náà sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ sọ pé bàbá àtìyá rẹ̀ àwọn ni wọ́n sọ di Yahudi tàbí Nasara tàbí Màjúsí àmọ́ wọ́n sọ pé tàbí kí wọ́n sọ di mùsùlùmí eléyìí ló túmọ̀ sí wípé gbogbo kálukú gbogbo kó wa ilé yòówù tọba ti jáde bàbá màmá yòówù tọba bí ọ níṣẹ́ lóluwà dá ọ lórí àdámọ̀ ọkọ̀ jẹ́ mùsùlùmí. olú ẹlẹ́dàá kò dá ẹnìkan kí wọ́n bí sáyé lórí àdámà pé ọ̀jẹ̀ kéfè ó délé ayé lọ́padà wá di ńdọ́dà èyí tó túmọ̀ sí wípé èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó dúró sí alìsílám eléyìí tó lu àtúnṣe àdámà lé lórí olú àdámà lórí kíkọ́ ọ̀jẹ̀ sọ pé wàlá bọ́ kọ́ fáwọn ẹrú rẹ̀ pé kí wọ́n ṣe kékeré wọ́n ní tó bá kàn fi àwọn èèyàn sílẹ̀ ẹnìkan ọ̀bá jẹ́ pé wọ́n ń lapa lára wọn gbọ̀nà tí ò dáa tẹ́ ẹ̀ bá mẹ́rin kankan tẹ́ ẹ̀ bẹ́ẹ̀ nìkankan ṣe àti dá ẹlẹ́dàá yín mà ọ̀wọ́ kò ní ṣòro fún yín òṣùgbọ́n gbà tó ti pẹ́ ní àwọn èèyàn tẹ̀ ń bá ti lọ́sùn ní wọn lóṣù àwọn ẹni tó yẹ pé èyí tó pọ̀ jù ẹni tó sì nàní ọmọ wa gbọ́n ti sìn ín lọ́nà wọn ní àpèjúwe rẹ̀ ó dàbí ewúrẹ́ ewúrẹ́ tó bá fi sí àyè ibì kan níbi tí ò sí jíjẹ níbi tí ò sí mímu yìí tó wá o kò sí tàbí ṣùgbọ́n sánmà lè o tí òwò ẹlẹ́dàá ló sànù mi mẹjọ ń kú báyìí eléyìí tó túmọ̀ sí pé àdámà pé ẹ̀jẹ̀ mùsùlùmí lolúwa ti fún yín ọlọ́run àgbà àdámà yìí jẹ́ ẹ̀yin jẹ́ mùsùlùmí adúpẹ́ fún ẹ gbọ́dọ̀ gbìyànjú láti rí pé àwọn ọmọ sẹ́ǹtì pọ̀ wọn wá sílé ayé ẹ̀sìn wọn lọ́nà nítorí pé bá fi lè lọ ẹ̀rọ̀gbà nàbì sọ̀rọ̀ bá àdìsọ́lá ní kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo yín la fún ní gbogbo yín lọ́lùdánájẹ gbogbo yín la sì gbélé rẹ̀ nípa ti ń dájẹ wọ́n bí ilé rẹ̀ nípa àwọn ọmọ yín kókó jùlọ ẹ̀sìn wọn báwo lẹ́ fi mójútó táwọn ọmọ yín náà kó lórí ìlà ìgbà míì bàbá ti dàgbà ìyá ti darúgbó bàbá bá yí wéré ó lọ sí ìsìláàmù máa òun ti di ẹni tí ń ṣe nǹkan míì yàtọ̀ sí islam ibi tí ìyá àti bàbá ń wà wọ́n ń sọ̀rọ̀ ọmọ òtí ẹ̀ fún nǹkan wọ́n ń fi ọmọ ọmọ òtí ẹ̀ wo ibi tí wọ́n wà ṣùgbọ́n àwọn òbí yẹn fi ẹ̀hónú wọn hàn àti ìbànújẹ́ ara lórí nǹkan tó máa sọra rẹ̀ dà yìí àwọn òbí yẹn kàn ní ní wàhálà ìjọba ti lọ́la gbẹ̀mbẹ̀ ìyá torí wọ́n ti gbìyànjú wọn tí wọ́n lè gbà ṣùgbọ́n òbí ti bẹ́ẹ̀ lẹ́ni tó ti kó lè sọ̀rọ̀ ọ̀nbẹ lẹ́ni tó ti kó lè halẹ̀ ọ̀nbẹ lẹ́ni tó lè ṣe pé ó lè ṣe ìkìlọ̀ tó gbogbo ẹ̀ lọ́gbọ́dọ̀ ti kọ́ mọ́ láti fi hàn pé gbogbo tó ń sẹ́wọ̀n kìí ṣe tèmi kò tiẹ̀ gbọ́dọ̀ pé dọ́dọ̀ mi mẹ́tẹ̀ jẹ́ ń bọ̀ lọ́nà tí yóò ti jẹ́ pé tó bá di lọ́la pé ńlá pé yáàmù àwọ̀ ọ̀rọ̀ ọ̀nà lọ àwọ̀ ọ̀rọ̀ ọ̀nà lọ nítorí pé kìí ṣe tuntun wípé bàbá sórí ilé ọmọ sórí ibú kìí ti ṣe tuntun kíkọ́ ọmọ bàbá sórí ibu gbogbo ẹ̀ náà lọ wà anabi ní ọ̀hà àlẹ́ sẹ́lẹ̀ bàbá ni ṣùgbọ́n ọmọ rẹ̀ kànáà eléyìí tí bàbá sọ fún pé máa ká lọ omi kálí bá a là lónìí ọmọ lòun ò ní ọmọ sórí ibú bẹ́ẹ̀ náà ni ọmọ sori ibu tí baba náà sọ ọmọ sori ire tí sori ibu, ti anabi Ibrahim sẹ́lẹ̀ ọmọ làwọn jẹ́ sí bàbá wọn Ibrahim alayhi salam àwọn torí rẹ bàbá wọn bọ bàbá torí ibu olùwà kọ́mọ tètè wà bẹ́ẹ̀ torí ìdè lẹ́yìn báyìí wọ́n á sọ pé àwọn bá olúwa rẹ káàní torí ẹ ló ṣe ń tibì kan bọ́ síbì kan ló fi ń fò káyé bí ẹyẹ olúwa ń bi tó dé òtútù gbogbo ọtún wa abẹ́ ìgbọ́sọ̀kùsọ̀ ẹ̀ ìgbọ́sọ̀kùsọ̀ kí ni wọ́n á kán kí lọ́ sọ ọ̀nà mọ́ lọ́wọ́ olú ẹlẹ́dàá ti fi àwọn àpẹẹrẹ lẹ̀ àwọn àpẹẹrẹ ńláńlá tó bùkátà ti tọ́ ọmọ sáká kiri bí ẹyẹ tó fi dáàmà ìpè Allah ọ̀nà ẹlẹ́dàá wa Allah ọ̀nà ẹlẹ́dàá gbọ́dọ̀ sìn ó sì lè sìn kíjọsìn rẹ kọ́ máa jẹ́ ìjọsìn àfi lábẹ́ àbúradà al-Islam olú ẹlẹ́dàá kọ́ máa ti wà lọ́nà tó jẹ́ kí a lè mójútó sìn wa tó jẹ́ kí ẹ̀sìn náà tó jẹ́ sábàbí ńlá fún wa láti rà lùjẹ́ ńlá wọ̀ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك